mo ṣe ń lọ máa mọ̀ rí ètò Yorùbá fáwa Yorùbá kárí àgbáyé ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká gbé lárugẹ mo ṣe ń lọ máa yá yìí mo ṣe ń gba yìí ó gbẹ̀yẹ o o gba yìí ó gbẹ̀yẹ o. lórí ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ètò tó wálẹ̀ tó rinlẹ̀ tó kilẹ̀ tó tún ta lẹ́nu yẹ́rìyẹ́rì mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé ojúran yín ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí ìgbọ́ yín ò ní di àkòrí tá a mú wá fún yín lénìí ó dálé lórí ìṣọ̀kan tá a ti ń sọ̀bọ̀ nípa ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2023 láti wípé ká fi ìmọ̀ṣọ̀kan láti ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn kó lè di ààrẹ orílẹ̀-èdè yìí nítorí wípé bí àwa ń ṣe ń pète pèrò tá ń pé bírí tá ń pé kótó tá ń pé wá ń já bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀ràn tó kù lókè ọya àti níbòmíràn náà làwọn náà ń finúkonú láti lè wo ta làwọn ó fà kalẹ̀ ẹjọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá mo bẹ̀ ẹ̀yin ọkùnrin mo bẹ̀yin obìnrin mo bẹ̀yin ọmọ kéékèèké mo bẹ̀yin àgbàlagbà ládéládé mo bẹ̀yin olóṣèlú àgbà tó dáńtọ́ tán wá láti ilẹ̀ Yorùbá gbogbo yín ni mo bẹ̀ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ kẹnu wa kò ẹ jẹ́ ká fa èèyàn kan ṣo sílẹ̀ òun náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí wípé níbi ìṣọ̀kan lágbára wà ibi ìṣọ̀kan ni ìṣẹ́gun wà níbi ìṣọ̀kan ni ìgbégbá orókè wà ọlọ́run kó jẹ́ ká gbégbá orókè tó bá di ọdún 2023 kó já sí wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ni yóò di olórí Nàìjíríà tí àwa náà ó rí wípé ìran wa di ààrẹ ó dẹ̀ rí n tó dáa orí n tó yanjú ṣe ní ìgbà tiẹ̀ ọlọ́run kó fún wa ṣe mo bẹ̀ wá mo rọ̀ wá oríṣiríṣi èèyàn ló ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ àwọn míì sọ pé àbí bó ṣe ń lọ ti gbowó àwọn kan sọ pé à àjẹṣẹ́kù náà ti gba nǹkan ni mi ò rí Bọ́lá Ahmed Tinubu rí láyé ṣùgbọ́n nígbà tí mo wò sàkùn ọ̀rọ̀ yìí lọ mo wò pé kóńkó jabere kálukú lómi ṣe ti ẹ̀ ò ní pé wa kò ní ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ sẹ́yìn ìmọ̀wà òṣọ̀kan Yorùbá wà ní ẹni tó tako Awólọ́wọ̀ ìmọ̀wà òṣọ̀kan ọmọ odù tó dáwà ó wà ní ẹni tó tako Abíọ́lá lẹ́ni Tinubu la tún wò yìí ẹ má jẹ́ kí a tún takora wa bẹ́ẹ̀ ni àwọn èèyàn lóníranran làwọn èèyàn sọ pé lágbájá lè ṣe tàmẹ̀dú lè ṣe ṣùgbọ́n bí tá a bá dé yìí ẹ jẹ́ ká fọwọ́ kún ẹni tí a rí pé ó rọ́sẹ̀ walẹ̀ nínú òṣèlú òun náà dáńtọ́ ẹ jẹ́ ká tì kó lè débẹ̀ ọlọ́run kó jẹ́ kí ìgbà ẹ̀ san gbogbo wa èmi lólóòtú ètò bó ṣe ń lórúkọ mi fìgbà kan yípadà èmi náà Abdulhakeem tí Allah Adéjùmọ̀ Àjẹṣẹ́kù ààrẹ máyégún apèdè sún ajípèdè oníkọmbọkì èdè apèdè tó perégedé félédè kéde ilé lédè tó bẹ́ẹ̀ gẹ́ mo wá bẹ̀yìn tẹ́ ń bínú tẹ́ ń lérí fùrù kọ́kọ́ àtẹ̀yìn tẹ́ ń bú àjẹṣẹ́kù àtẹni tó bá ti sọ pé kẹ́ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan lórí Bọ́lá Ahmed Tinubu mo bẹ̀yìn mo rọ̀ yín ẹ má bínú ẹ má bínú ẹ jèbù rẹ ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ ìbínú lọ́pọ̀ ọgbà ó máa ń ba nǹkan jẹ́ ni kì í tún nǹkan ṣe ẹ jẹ́ ká bínú wọn nímọ̀ ẹ jẹ́ ká forí jìra wa ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè goróyè ní ọdún 2023 ọlọ́run má wàá jẹ́ kó jẹ́ pòkú ló ń sọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí gbogbo wa tayọ 2023 kí àwa náà ráǹfà ní orílẹ̀-èdè yìí jẹ kọ́lọ́run bá wa tún orílẹ̀-èdè yìí ṣe a fi àsìkò yìí a fi ibẹ̀ lọ́hun pé nílé ẹnìkọ̀ọ̀kan wa a ní rásà a ní rágó a ní sánání a ní sófòrò a ní gbáyé ìfìkan yíkan bẹ́ẹ̀ la ní gbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àràmbádà owó ni ò jẹ́ ọlọ́run ò ní fi ṣe dédé gbogbo wa ẹ ṣègbọ̀wọ́ lórí ètò bó ṣe ń lọ ẹ kún wa ẹ ràn wá lọ́wọ́ ẹ pè wá láti darí àwọn ayẹyẹ yín ẹ̀dẹ̀ tó máa fún wa ní àmọ̀ràn nítorí wípé kò sẹ́ni tó gbọ́n tán èèyàn kan ò mọ̀ a ní lọ ká tó kọrin bó ṣe ń lọ tí mo fi wọlé pé ká fi mọ̀ ṣọ̀kan ká gbé láàrúgẹ ká fi mọ̀ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fi mọ̀ ṣọ̀kan ká káwa ó gbé kẹ́yìn ó gbé ká fi mọ̀ ṣọ̀kan ká bó ṣe ń lọ ó ń lọ kò dúó ìrẹ́ náà má dúó kó má bàa pẹ́tọ̀pẹ́ omi tó dúó odòmí adágún òkú nǹkan ló ń gbé a ó tún máa pàdéra ó dàbọ̀ a ó tún máa pàdéra.